بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tí ọlẹ́tọ̀ sọ́pẹ́ atọ̀rọ̀ ẹ̀kẹ́ àti gẹ̀fà nígbà Muhammad kí ọlọ́run ọba kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn aráalé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yóò tó wá gbẹ̀rọ̀ mọ́ Islam tí ó wà nínú wọn. lórí ọgbọ̀n nínú ọ̀rọ̀ a lá sọ ìrẹ Ọlọ́run nìkan láàmọ̀sìn wọn nìkan láti máa wá ìrànlọ́wọ́ ẹ̀ agbani ọgbẹ̀yìn náà la pè ní ziyadatu bayanin ala al-ibadat al-qalbiyya àlékún àlàyé lórí ìbádà qalbiyya ìbádà tá a máa fi ọkàn ṣe ẹ pé tí ó sí pẹ̀lú mùmínì òdodo ọkàn tanra rẹ̀ jẹ́ ni èsè mùmínì òdodo ara ìjọsìn orígun ìjọsìn ni ọwọ́ akọ́kánú Quran lóríṣiríṣi ọ̀nà àwọn agbájọ so ẹni tó ṣáájú débẹ̀ náà ni Ibn al-Qayyim al-Jawziyya inú tíra rẹ̀ táǹpé ní Madariku Salikin bayna manazili iyyaka na'budu wa iyyaka nasta'in tó fi ṣàlàyé ìṣesí ọkàn lórí ìsìn ọlọ́run àwa lórí ìṣesí ẹlẹ́ẹ̀kọkànlá táǹpé ní àròjà ìṣe ìran kan ọlọ́run ṣàgbéǹde ọlọ́run àṣọpé tí à ń fẹ́ ń bẹ náà ni pé ká máa ràn kàánú ọlọ́run sọ ká sì máa ràn kan ìkẹ́ tí ọlọ́run bá lè kẹ́ lọ́sọ́ tó ṣe ládéhùn ká sì máa sá fún ìyá ọlọ́run bá lè kẹ́ ọlá ká máa ràn kan pé ọlọ́run bá lè kẹ́ ọlá yóò sọ wá kó ń bẹ̀ yóò sì ṣàmójúkò fún wa níbi àṣẹ ètò wa lẹ́yìn ìgbà náà la sọ pé ìran kan yìí kò lè lálàáfíà àfikẹ́yìn ó ṣe iṣẹ́ so a sì mú ẹ̀rí lórí ẹ̀wà wípé èèyàn gbọ́dọ̀ mú iṣẹ́ ṣe kèsì pé ọmọ ọ̀ràn kan àánú ọlọ́run àmójúkọ ọlọ́run lásán tó jẹ́ pé ẹ kò ní ṣiṣẹ́ tọ̀ nídìí eléyìí ọba ṣe yá mu lẹ́yìn ìgbà náà làwọn mú ẹ̀rí oríṣiríṣi wá lórí yìí pé níta ń pè ń rọjá òyì ìran kan ọlọ́run yìí oríṣiríṣi nǹkan ni koran sọ pé ká máa ràn kàn lọ́dọ̀ ọlọ́run nínú ẹ̀ òun náà ni ìran kan àmójúkọ ọlọ́run ìrànkàánú ọlọ́run ìrànkàn pípàdé ọlọ́run pẹ̀lú dáadáa jẹ́ǹdà kìyàmọ̀ àti rírí níjà ògbìnà kìyàmọ̀ ìrànkàn ẹ̀sán ọlọ́run èntọ́ pọ̀ lórí iṣẹ́ tá a ṣe tó kéré bẹ́ẹ̀ náà ni ìrànkàn mímọ mímọ mímọ níwọ̀ àlùjánnà bẹ́ẹ̀ náà ni ìrànkàn ìdáàbòbò kúrò níbi iná bẹ́ẹ̀ náà ni ìrànkàn ìsìjáwá dùà nígbà tá a ká ní lẹ́mìí kí ọlọ́run bá lè kí ọlá yọ gbọ́ àdúrà wa róò náà lọ́pàá síbẹ̀ pé wa qala rabbukum ud'uni astajib lakum so ọlọ́run bá lè kí ọlá sọ pé ẹ pè mí èmi ó sì máa jẹ́ pé yín tí ọba sí ìran kan bẹ̀ ni ọlọ́run bá lè kí ọlá kò ní í sọ ọ́ báyẹn inú ẹ̀rí tí a ní àná òun náà ni àyà wọ́ọ̀rọ̀ àǹfọ̀ tọ́lọ́ọ̀bá fi fi wá mọ́mí ní òdodo ọgbọ́dọ̀ máa ràn kàn ọlọ́run ọlọ́run sọ pé wàlá àtẹ́hínú fìbútígá ìlẹ̀káwómì ìntàkùnú tàlámùn fàyínnàhùn yàlámùnà kàmá tàlámùnà wàtẹ́rìjúnà mínàláhì máa láyẹ̀rìjúnà wákàánàláhù alìmán hakímá ọlọ́ọ̀bá àlìkẹ́ ọlá. ó ń sọ nípa ogun Uhud nígbàtí tí ọba tí àwọn mùsùlùmí tí wọ́n tí jẹ́ pé níbẹ̀rẹ̀ ogun yẹn ọwọ́ dùn àwọn ní òdodo. nígbà tí wọ́n kúrò láyé ní sọ̀sọ́rà dúró ogun yí wọ́n bẹ̀rẹ̀ ó di pé wọ́n pa àwọn sàbẹ̀ ànábì ọlọ́run tó wá ní kókò ó yí padà àwọn kan tó sáré wọ́n gbìyànjú láti mánéjì débi ààyè yẹn ọlọ́run tó wá tó káwọn káàfìrí ọ̀fẹ̀fẹ̀fẹ̀ nígbà tí ọwọ́ ìyá dùn wọ́n ànábì sallallahu alaihi wasallam wá ní káwọn mùsùlùmí kí wọ́n máa lé àwọn káàfìrí lọ o kí wọ́n máa lé wọn lọ wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ mọ́ bá wọn láti tó fi àjẹmọ́ pàtàkì jùlọ abu sufiyan àti àwọn èèyàn rẹ̀ anisa sara mi káwọn mọ̀mí ọmọ ilé wọn lọ wọn lọ méjì ọ̀bá àwọn ọkọ̀ abu sufiyan tọ́lọ̀ gànlá ni wọn náà lọ lọ kó nǹkan wá láti yẹmọ ẹ láti ẹ àwọn ibi tó ti lọ kó wá àwọn tó jẹ nǹkan kan àti nǹkan ẹja àwọn mọ̀mí wa fi wọn ti sá lọ́gbẹ́ sọ́gbẹ́ ti bá wọn fi ah, orí ìlera kan làwọn wà yìí nígbà wọn ti sáwọn ká sì fi wọn lẹ̀ òkú sálọ ìlú mọ̀dínà wọn sálọ mọ́kà yẹn ọlọ́run wa sọ ayé àkàlẹ̀ ìpèwà látẹ̀hìnú fíbùtìgà ìlẹ̀ka omi ẹ̀ gbọ́dọ̀ kọ́lẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin sàbí òjíṣẹ́ ọlọ́run wọ̀lá tẹ̀hìnú ẹ má kọ́lẹ̀ fíbùtìgà ìlẹ̀ka omi láti máa wá àwọn èèyàn lẹ́jẹ́ lọ láti lọ bá wọn dá ìǹtẹ̀kùnú tàlámùn tẹ̀yìn bá ń kẹta èrò nítorí ọgbẹ́ tí wọ́n فإنهم يعلمون كما تعلمون àwọn náà ẹ̀ka èrò ń bá wọn lórí ọgbẹ́ tẹ̀yìn náà sá wọn lẹ́yìn tí ń kẹta èrò tẹ̀ ń jẹ́ nira àwọn náà ń jẹ́ nira ṣùgbọ́n o watarijuna minallahi ma la yarjun ebe yìí ní àgbéyìnlé lọ́dọ̀ ọlọ́run táwọn ò nírú ẹ̀ ẹ̀ náà ni an-nasru minallah ọlọ́run ọba àlekẹ́ọ́lá yóò jẹ borí ọ̀tá ẹni nìyẹn ẹ̀san ńlá ń bẹ fún yín dòkó lè lè já náà ẹ̀ tún wọn àgbẹ̀ náà tẹ̀wá sójú ogun ajẹ́kẹ́tẹ́ ẹ̀ máa lé wọn lọ báyìí ní sọ̀tàn ti pàtẹ́ sòtí túmọ̀ yìí pé rọ̀já òmùmí ní òdodo ọgbọ́dọ̀ fi ọkàn sọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá láti máa ṣe àgbéyìnlé láti máa ran kan dáadáa látọ̀dọ̀ ẹ̀ ọlọ́ni ìntàkùnú tààlàmúnà fàyínàhùn yàlàmúnà kàmá tààlàmún kẹ́yìn bá ń jẹta èrò lórí ọgbẹ́ kí wọ́n sáyìn tí wọn náà ti bá wọn àwọn náà ń jẹta ẹ̀rọ lórí ẹgbẹ́ tẹ sá wọn wọ̀tẹ́rìjú nàmínà láàyè láàyè rìjú. ẹ̀yin ràn lọ́dọ̀ ọlọ́run oríṣiríṣi oore tí ó ṣe fún yín kò ságbè mẹ́kùn tí ó sa àwọn ní òsè nǹkan dáadáa fún ẹni kò sí ilé ayé nìkan wọn. ọlọ́ọ̀bà ọba onímọ̀ ọba ọmọ rẹ lọ lé wà lọ́wọ́ ajá sí nǹkan míì lọ́ba torí ẹ̀ wìdúrọ̀ ọmọ fóun lè ké àwọn tí wọ́n lọ bí èsì lè ké tí wọ́n iná wọn sí nǹkan ìsìn wọn lọ́hùn ìwọ́tọ́ lágbèlè lọ́dọ̀ ọlọ́run tó níran kan lọ́dọ̀ ọlọ́run ẹni tí kò níran kankan ran kankan lọ́dọ̀ ọlọ́run ó tún ti ọmọ ẹ lọ́rẹ̀ mùsíbà tó bá dé bá múmi ní òdodo kọ́mọ yìí pé tó bá dé ká bá káfìrí kò kankan mú káfìrí múmi ní ló ní lọ́dọ̀ ọlọ́run lórí ìran kan iná ká lọ wo sóràtò fàákìr ọ̀dà ń pè àti ka òun tẹ́lẹ̀ abẹ́ẹ̀kọ́ sóràtò fàákìr àyà twenty nine àti thirty ẹ̀ẹ́ káwá lọ wo sóràtò zumar àyà fifty three àti fifty four ọlọ́nìkùlì yá ìbádìyà lẹ́dí iná asrafu àlà anfusihim. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم sọ fún wọn pé ẹ̀yin ẹrú sí mi tẹ́ ẹ ti ṣàṣejù ń pa ẹ̀ṣẹ̀ لا تقنطوا من رحمة الله ẹ má jákàn múná kó n bí àánú ọlọ́run mọ́tò rahmati ìkẹ́ o orí pa àánú ọlọ́run ní mọ́ fàkẹ́ àti pàkíyèsí dáadáa tẹ́lẹ̀ ni'ima ìnìkẹ́ rahma àánú lòun inna allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run bá alikẹ́ ọlá a máa forí gbogbo ẹ̀ṣẹ̀ a máa fi jìyàn innahu huwal ghafurur rahim ọlọ́run bá alikẹ́ ọlá alámójúkó ni aláàánú ni wà ní ibú ila rabbikum wa aslimu lahu min qabli an ya'tiyakumul adhabu thumma la tunsarun ẹ yà máa túbà lọ ọ̀dọ̀ ẹlẹ́dàá yín tó ń ròyìn tí ń tọ́jú yín ẹ sì juwọ́jú sẹ́lẹ̀ fún síwájú kí ìjìyà kó tó dé ìyà tó ṣe pé thumma la tunsarun tó bá dé kọ sẹ́nìkan tí ó sàrán sí fún yín ọlọ́run sọ akóbi ìyá ọlọ́run. ọ̀rọ̀ wà nù sọ́yìn Muslim látọ̀dọ̀ Jábìrì ọmọ Abdullah al-Ansari oni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam qabla mawtihi bi thalathati ayyam oni mo fi ti ara mi gbọ́ látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ó kù bí ọjọ́ mẹ́ta tí ó kù ọkọ̀ ọjọ́ mẹ́ta tí ó kù lọ́sọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé la yamutanna ahadukum illa wa huwa yuhsinu dhanna billahi azza wa jal ẹnìkan kan nù kò gbọ́dọ̀ kú lórí yẹ fẹ́ àti kọ́ máa dábàá dáadáa sọ́lọ̀ ọlọ́run ọba alẹ́ ọlá yóò ṣe dáadáa fún yóò gbà túbọ̀ òun yóò forí jìn òun rí ọlọ́run lórí àánú ọlọ́run. ọ̀rọ̀ tó wà nù àti Muslim látọ̀dọ̀ Abu yọnu sí ó ní sọ inú kí ọlọ́run sọ ana èmi ọlọ́run wà bí àbátẹ́rù mi bá ń dá sí mi wàá nà máa àhú ìdá àdàkárà ni mo sì wà pẹ̀lú ẹ̀ ńgbà bá ti rántí èmi ọlọ́run àdìsí yẹn ogun lọ síwájú àbátọ́ ọba ń dá ọlọ́run yọ̀bọ̀ musẹ̀ ọba ti pé ọlọ́run yìí mu ni aláforíjì ọ ọlọ́run ọba wà kìí ṣe pé ọpá ní nǹkan kan ló fi sọ pé ẹ̀ṣẹ̀ yìí ọmọ dà gbọ́ wá dà kó wá rò pò ní rẹ àforíjì lọ́dọ̀ kìí ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba náà àti ẹ̀ṣẹ̀ o àti ń fi dẹ́ṣẹ̀ o àti ẹ̀san lórí òun náà ni ẹ wà ní gbogbo ẹ̀ tọba ti wá túbá bí ìgbà tí ẹrin èèyàn sọnù ni ẹ̀yìn tí wá òfin ah, ẹrin ìyá àmọ́rí láti jẹ́ ọkànrin wà lé ni a ah! so ọlọ́run balẹ̀ akẹ́lá ó ní inú òun máa dùn sí ẹrú ní tọba túbá ju ìdùnnú tí ẹni tí tí ó dùn sí lọ ọmọ ọlọ́run lọ́lọ́run tó tún fi túbà lọ́dọ̀ rẹ̀ àbátọ̀ bá ń dá sọ́lọ́run lórí ìjẹun rẹ ọ̀bọ̀ lọ́n bẹ́ẹ̀ tó bá jẹ́ kó ojú kò ilé ayé ló gbé wájú láti fi jẹun ara ń tẹ́tẹ́ ńlójókòtì jìbìtì owó ọmọ òrukàn ilẹ̀ ọlẹ̀ ńlójókòtì pé bọ́ọ̀bá ti oṣù ni ó wọra pátá àdọ́ba tó lo jìbìtì ṣùgbọ́n tó bá ti wípé ọlọ́run ọba àlekè ọlá ilé òjò ọba rí owó òní máa kò pé ah, ọlọ́run ṣe tó mélé rárá o ọlọ́run ṣe tó mélé bí bò wò ni haramu ju tó bá yẹ pé àlàálì alhamdulilayi ọlọ́run ṣe tó mélé wa tó ni ọlọ́run ṣe mọ̀ haramu yá lọ ọlọ́run bá àlejò ni ó san ẹ̀lẹ́dà lẹ́sàn pẹ̀lú ìran kan rẹ̀ àwọn onímọ̀ sọ̀rọ̀ tó lágbára láàrin yìí múmi ní òdodo tó wà lọ́dọ̀ tí ò séwu tí ò sí wàhálà anikọ́mọ kó ní ìpayà ọlọ́run kó sì dùn ní ìran kan ìwà ni kó lékejì ní méjèèjì ntọ́ tẹ̀sán náà rà àwọn onímọ̀ náà lè pé ìkankan ọ̀gbẹ́ ọ̀lékè jura wọn lọ kọ́ máa gbẹ̀tàn jẹ́ o bíbẹ̀rù ọlọ́run ṣe máa wà nípa ìyá rẹ pé ah ọlọ́run ti àjẹ mí ọlọ́run jẹ mí má padà sí ibú ọlọ́run jẹ mí. bẹ́ẹ̀ náà ló tún máa ran kan rẹ̀ lórí gbogbo tó ń ṣe ṣùgbọ́n tí àgbà bá dé àbí ntọ́sẹ̀lẹ̀ ó ti wò pé ikú ti súnmọ́ alẹ́kàwọ́sì wà rọ̀jà ọgbọ́dọ̀ wà pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ìwò ni ọ wà lékejì àwọn àfáà ní rọ̀jà ò lọ lékejì rọ̀jà ò lọ gbọ́dọ̀ lékè jù àsìkò bẹ̀rù tó mọ̀ ẹ́ dẹ́sẹ̀ ìyẹn ó ti sún sẹ́yìn àsìkò mọ̀ọ́rán kan lọ́dọ̀ ọlọ́run lórí iṣẹ́ tó ti ṣe wàhálà tó ti ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tó ti sá fún iṣẹ́ ládá tó ti ṣe àwẹ̀ tó ti gbà ìrun tó ti kí kí kí ológójì ọdún bẹ́ẹ̀ kọ́lọ́nkọ́ gbà fún wa ìran kan orí ọlọ́run ìlókù tọ́gbọ́dọ̀ lékè ọmọ àti asàfurulá asàfurulá asàfurulá ọmọ wa foríjì lọ́dọ̀ ọlọ́run. ìmáàmù Tirmidhi ọgbà àdìsí wa nínú súnánù rẹ̀ látọ̀dọ̀ Anas ó sọ pé yẹn hasanu gharib hadith tó fẹsẹ̀ rin lẹ́ni tó ṣe fi gharibun ọ̀dọ̀ anẹ́sì nìkan ni ẹ ti gbà wá àwọn ọ̀rísà abébì tí wọ́n gbà á látọ̀dọ̀ ẹ̀ wọ́n sọ haha wulẹ̀ alibani fi sahih Tirmidhi ìmáàmù alibani ọlọ́nkọ́ bá fọ̀rún kẹ́ nínú ẹni tó ṣe xidima sunna pọ̀ lásìkò tá a wà ní àfáàmù jẹ́ sí ààrẹ pẹtẹ lórí àdí láti tọpa rẹ̀ tọpa rẹ̀ tọpa rẹ̀ tọpa rẹ̀ ìmọ̀ ti tán yányán wà lọ́dọ̀ ọlọ́run ó gbìyànjú gbogbo kútùbù síta ẹ kútùbù làárùbá súnẹ́nì làárùbá gbẹ̀lú jókòó tì tí ń wo èwo lọ́wọ́ sọ̀hí èwo lórí ọwọ́ sọ̀hí ó tún bọ́ sórí ti tíra mi rẹpẹtẹ rẹpẹtẹ kò ṣeé sọ tán àti tíra fíkìú mi fíkìú fíkìú súnà tẹ́yìdù sábẹ̀ ó jókòó tì àwọn àdìsí mi tí ò lágbára tó fi tẹ̀lé ó jókòó tì ó ní tamamu minna fi tàkéjà àdìsí síkì súnà ọmọ ẹ̀ńlé tó fi sọ̀rọ̀ orí ẹ̀ ìdí ẹyọ kan náà ní kóńgò ló wáyé ṣùgbọ́n eh, manaru sẹ́bílì àwọn hanabila ìdí mẹ́sàn-án ni ọmọ ọ̀wánlé tó fi tàkìrìjọ àhàdìsì ẹ̀ sílísílátìlà àhàdìsì sọ̀híà wà mẹ́fà ló ń àhàdìsì dọ̀ífà sílísílà àhàdìsì dọ̀ífà náà wà mẹ́rin ló ń sọ̀híù túnú mẹ́rẹ̀ẹ̀rin méjì méjì ló ṣe ó ṣe sọ̀híù ó ṣe dọ̀ífì ló jẹ́ mẹ́jọ ó ṣe sọ̀híhù àjámi sọ̀bíf òsìyàdáàtì àti dọ̀ífù rẹ̀ ti sọ̀híhù jẹ́ méjì ti dọ̀ífù jẹ́ ọ̀kan bó ṣe ṣe tíra lọ rẹpẹtẹ nù kọ́lọ̀ nǹkan sàmójúkò fún àti fáwọn náà àti gbogbo àwọn tí wọ́n dúró ti súnà Ànábì sallallahu alaihi wasallam àdìsá náà mi kọjá ntẹ́nìkan kan máa sọ bàtà bàtà tí wọ́n kàn wọ́n sọ rán ẹ̀kọ́ mélòó ló ti kọ́ ẹni tó yẹ kó wà mí tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ̀ ń kọ́ ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá inú yabna ádámà ìrẹ́mà nábì ádámà ìnáka ìndà áwùtà ni tó bá pè mí ọlọ́run wàrà jáwùtà ni tó sì ṣe àgbéǹlé sọ́dọ̀ mi pé ń rẹ̀ àlámà ń forí jìn ọ́ tó ń ṣe òun náà ni ó lè ọkọ bí ẹsẹ̀ wọn náà bá di pé alihamudulilayi bó ti ẹ̀jìn sọ́fún yìnyín alihamudulilayi yìnyín ò sínú àlámọ̀rí ẹ̀ wọn ọlọ́ngbà túbà àmì kọ́lọ́ngbà túbà rẹ̀ nù. ọlọ́ni wà láàwù bá lí ìforíjọ ìsìnkúlà yabna adam ìrọmọ anábì adama ìnákàlà ó bálaga ti dùnú bùkà ànáàna sàmáyì tí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó di ojú sánmà báyìí ibi ẹ̀ṣújú sọ́mọ̀ okùn gbogbo bẹ̀ tó mọ̀ sẹ̀fárùtà ní gàfárùtù lákàwàlá àrùbáálí ó sì wá àforíjì lọ́dọ̀ èmi ọlọ́run tọkàntọkàn ń foríjì ọ̀ sí ní wọ́rì pẹ̀lú tó ti ṣe yabna adam ìrẹ́ ọmọ anábì adama ìnáka láwùlà kìíta ní bí kùrábìlà àdì kàtọ́ ya tọ́ ọba wá bá èmi ọlọ́run tọ́ yẹ pé ẹ̀ṣẹ̀ tọ́ da ó súnmọ́ bí lẹ̀ṣẹ̀ tó lẹ̀ṣẹ̀ rẹ̀ náà ti tó túnbọ̀ làkìtà ní láàtú ṣíríkì bí ṣe á tọ́ wá pàdé mi ọlọ́run tí mo wá yẹ ẹrù rẹ rò tí ọ̀sẹ̀ bọ̀ kankan bẹ̀ láàtẹ̀ ìtúkà bí kura bí ha máa ń fúrata nítorí tóbi ilẹ̀ tó tóun náà ní kò ṣe àforíjì fún ọ ọlọ́dún àgbọn sáà sàmójúkò fún wa so àbọ̀dọ̀ mọ ní àgbìnlẹ̀ dáadáa pẹ̀lú ọlọ́run ọba àlekè ọlá gbogbo àwọn àgbà tó wà nù Kùránì tó wà nù súnà ẹ̀rí ni lórí pé rọjá ká máa ṣe àgbìnlẹ̀ gbígba àdúrà rọ̀já ògbọ́dọ̀ wà fún múmìnì ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ìfàsọ́fọ́kọ́ tẹ̀ lọ́dọ̀ Ọlọ́run so àti ẹ̀san tí ń bẹ fún gbogbo àwọn sẹ́tà ń ṣe gbogbo sẹ́tà ń ṣe yẹn ẹ̀san ń bẹ fún tọ́lọ́ ní ká máa ṣe agbọ́dọ̀ lágbìnlẹ̀ pé á rí ẹ̀san yẹn gbà bẹ́ẹ̀ náà ni jíjẹ́ pé àdúrà ó sì dùn ẹ́ ó sì tún jẹ́ fífó ìṣèpadà fáwọn èèyàn kan tí wọ́n sọ wípé àwọn ń ṣe lọ́wọ́ àwọn ọ̀ràn kan sàwáàbù rẹ̀ àwọn aláṣejù kan nú àwọn súfì kéde gbó o pé àwọn kan ń ṣe lọ́wọ́ ọlọ́run lẹ́tọ̀ọ́ síjọsìn làwọn fi ń sìn ọ̀tán ara rẹ jẹ́ ọlọ́run lẹ́tọ̀ọ́ síjọsìn tóòtọ́ ṣùgbọ́n ní ó so gbogbo ìjọsìn pọ̀ mọ́ àwọn ẹ̀sán kan iye ọ̀nà ọ̀gbọ́dọ̀ mọ ara kan rẹ̀ náà lọ́lọ́run fi so pọ̀ ìjákàn ń bi àánú ọlọ́run tí ó wò wípé ah, òun ò lè ra àánú ọlọ́run gbà ìròyìn àwọn kèfèrí ni aburú tó sì pọ̀ lójì ma. mọ́ àwọn káfìrí ńgbà wọn ò nígbàgbọ́ nú ọlọ́run wọn ò retí àánú kan lọ́dọ̀ rẹ̀ wọn ò retí pé àwọn rẹ̀ wọn tí gbogbo olùyọ́ máa wọn ò retí pé kan ń bẹ ti já àánú fahadari hadari an yakuna hadha min dabil muslim wọ́tọ́ bá pe ààrẹ mùsùlùmí yá sọ́ra ní ọmọ sínú wà tiẹ̀ káwá gbọ́n tọ́lọ̀ balẹ̀kẹ́ ọlá nínú tọ́sọ̀ ń pa wọn súrọ́tù yúnúsù áyà keje àti kẹjọ. ọlọ́ni iná lẹ́bí iná láàyè ríjú iná lè kọ́ wárọ́dú bẹ̀lẹ̀ àyà àti dúníyà wọ́tímà ànú bì ha wọ́n lẹ́bí iná hùm á ní àyà àti ulaika ma'wahumun naru wa bi'sa wa bi eh, wa ulaika ma'wahumun naru bima kanu yaktibun ọlọ́run ní dájúdájú àwọn tó ṣe pé láàyè ríjú náà lè kọ́ àná tí wọ́n lágbèǹlé fáwọn wà pàdé àwọ̀ ọlọ́run nínú àlìjánná wàá rọ̀ ó bẹ̀lẹ̀ háyà á ti dùn níyà ìṣe wọn nìyẹn wọ́n ti yọnu sí gbẹdẹmukẹ ìsẹ̀mí ilé ayé yìí bó ṣe rí ó ti dùn mọ́ wọ́n ti gbádùn ẹ̀ wọ́n máa ka bílíọ̀n tírílíọ̀n iná ń bá kí wọ́n ti máa nù bí ha ọkàn wọn ti balẹ̀ lórí ẹ̀ nítorí kọ́kàn wọn balẹ̀ lọ́dọ̀ sọ́dọ̀ ọlọ́run rárá o ilé ayé ni walladhina hum àní ayatina ghafilun wọ́n ti fọ́nú kọ́ra nípa ohun àmì àwọ ọlọ́run tó yẹ kí wọ́n ti fojú rí kí wọ́n máa sin ọlọ́run lónìí nìkan ṣoṣo ọlọ́run ní àwọn báyẹn ùlà ìkàmà wa hùmù náà ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn yẹn tí wọ́n sẹ̀rí sí náà ní náà bí máa kàánù yẹ ti ti bú nítorí iṣẹ́ bú tí wọ́n kó jọ téèyàn bá ti jẹ́ pé kò ní àgbélé fún wọn pàdé ọlọ́run pé sùúrù ń bẹ ó ti bọ́ àti kọ́ lọ́wọ́ sànú káàánú ọlọ́run tún lè bá lókù ọlọ́run tún sọ fún wa nínú sọ́ràtù Yunus àyà kọkànlá ìpè wa ìlà ó yóò àjìlú lè ná sí sharra ìjà láhùn bil khairi lákùdíyà ilayhim majaluhum فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون ọlọ́run ní tọ́ba ti pé ọlọ́run ọba ó ń kánjú ó ń tètè fún àwọn èèyàn ó ń tètè fi aburú kan àwọn èèyàn bí wọ́n ṣe máa ń kánjú láti fi kọ́ lọ́wọ́ ṣe dáadáa fún wọn ọlọ́run fún mi lówó ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run fún mi mọ́tò ọlọ́run jẹun kọ́lé kíkà lùgbọ́n ọmọ kánjú tí ọmọ òkú àgbọ̀ ní kò wá sílé báyìí ọmọ tún owó ẹ̀ látún ká yọmọ owó bá àkáǹtì rẹ̀ bí adékèké yóò ti ń pèsè ẹnìkan kò tí ì sẹ́ńdì owó ni <laughs> tọ́bá yẹ pé kálukú ṣe ń sánjú ń pa lílé ayé bá àti rírí dáadáa láyé ń ta àmọ̀ sí dáadáa bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá ti ń pé ntọ́jú aburú rẹ̀ kọ́mọ́ fi kan kálukú náà kẹsàn-án wò lọ́fẹ́ ẹni ọmọ aburú ti ń bẹ́ẹ̀ bí owó kọjá aburú ti ń bẹ́ẹ̀ bí owó náà sọmọ lọ́fẹ́ bí ọmọ wàhálà ti ń bẹ́ẹ̀ bí àti àti kọjá yẹn náà tọ́lọ́n bá ṣe bẹ́ẹ̀ lákòbíyà ilé ihim àjálù hum a ọlọ́mọba yọ̀ọ́kan kó parun bá gbọ́ mẹ́ẹ̀dé ènìyàn ní àti wọ́n máa sún wọ́n tí wọ́n kàn máa rí sọ̀hún wọ́n kàn máa rí ni wọ́n kàn máa kú ni àti àlọ́pàá ìrònú ni yóò dàgbà yóò dàwó ni ọlọ́run ti rí fún abúlé kan bẹ́ẹ̀ fún ọba bọ́ sọ̀hún ọlọ́run ní fanadaru lẹ́dí iná láàyè rí jù nàlẹ́kọ́ anáàfi tóbiyá níyẹ̀mí àmàhùn àwọn ọlọ́run a ti fi ilẹ̀ àwọn wo ni àwọn tí wọn lágbèéńlé pa wọn wàá pàdé ọlọ́run ọlọ́run láà fún wọn lẹ̀ èdè lárúbáwá ni kọ́ọ̀gì tòbí yá níbi ìgbẹ́rùgbọ́rí wọn ìkọjá la wọn yá amáhu náà tí wọ́n máa dààmú alimaamaha ààyè ìdààmú nìyẹn tí wọ́n máa dààmú wọ́n máa lọ́ra gàì ọ̀rọ̀ wọn ò ní lójútùú lọ́mọ dojú rí ni ọlọ́run kọ́ ṣàánú wa ọlọ́run tó sọ ọ́nù sọ́láṣì Yunus àyà kẹẹ̀ẹ́dógún ọlọ́run sọ pé wa idha tutla alayhim ayatuna bayyinatin. قال الذين لا يرجون لقاء نأتي بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم ẹwùwà àwọn tí wọn ní àgbè lẹ́nu ọlọ́run àwọn àmì òsín lọ́run pẹ̀lú ìbáàdà rọ̀jà ọlọ́ni wa ìdá àtútìlà àléhìm ayatuna bayyinatin tí wọ́n bá ka ohun àmì àwọ̀ ọlọ́run àwọn ayé àwọ̀ ọlọ́run àwọn ọ̀rọ̀ àwọ̀ ọlọ́run tí wọ́n bá ti ń fún wọn àwọn káfìrí mi bayyinatin ní tó fojú hàn tí ò rújú rárá pé ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí náà náà lè kọ́ àná wọ́n máa sọ pé ìtẹ̀bí Kùránì ń ha ọ̀gá mú nǹkan kíkà kan wá tí ó yàtọ̀ sí nǹkan ká yìí Kùránì nǹkan ká yìí fi hàn lẹ̀ mú wá ẹ̀rọ tẹ́gbẹ́ yẹn ti ń náà wọ́n ti ń tí wọ́n ti ya bóorán tí wọ́n ti ya kúyà ní ewu lẹ̀ ń sọ yẹn àbúrò rà ti ajẹ́ gbogbo gbà ẹgbẹ́ ẹ̀ lẹ́lòmíì kọ́lá àti ìtàbù rẹ̀ dà wá ń kọ́là kọ́là tí ó gbẹ̀yìn ń dá kọ́là ń bẹ́ẹ̀ ni àbúrò rẹ̀ rà gba àdìsí tó pọ̀ jù wá ń tó tọ́ ṣùgbọ́n kì í ṣe pé èntọ́ dágbà ní gbogbo ẹ̀ jẹ́ ìmí ìpapọ̀ mọ́ táwọn bá sì gbà wá tí wọ́n gbà wá tí Abdullahi ibùnà Abbas gbà wá Abdullahi ibùnà ọmọ Aisha rọ̀bí àlọ́ àyà majority rẹ̀ ti gbogbo náà gbà wá ni nígbà tá a bá wá papọ̀ míì tó dágbà mọ́ra wọn lójú pé wọ́n sọ fún Abdullahi lọ́gbẹ̀ẹ́ tó pọ̀ jù wá. ó sì ti pé àwọn ti yanjú fi kí ara o yóò ní sẹ̀mí èyí tí ọba fẹ́ kí ara yóò fi án Rasulullahi sallallahu alaihi ọwọ́ alátọ́dọ̀ ànábì kì í ṣe dẹ́dẹ́ torí pé ẹni tó sọ fún ọgbà kú lóòótọ́ ni ó lè jẹ́ Umaru lọ sọ fún ó lè jẹ́ Abubakar lọ sọ fún ó lè jẹ́ Talha lọ sọ fún lórí ti ìjà wọn tàbí kò orúkọ mọ́ra wọn èyí tó fi kí ara àwọn ayún kéré nínú àwọn kọ́là àti an. na nàá. àwọn káfìrí wọn ò ní ẹsọ nǹkan mí ẹsọ̀rọ̀ mí ẹ fi tìkọ̀ á ní ìsẹ́gbẹ́ kan ẹjẹ́ ń sọ yìí sọ yẹ kí mùsùlùmí ọmọ sọ yún ìyún jáde èdè kèfèrí ìyẹn ti hold bá gbà inter contemporary issue ńlọ́kàn ní ìsìn kọ́kọ́ ọ̀fẹ́ sin lọ́hùn ọ̀fẹ́ sòṣèlú ọ̀fẹ́ fi ran ìsìláàmù lọ́wọ́ lẹ́nu rẹ o ìsìláàmù ọlọ́run ti ẹni tí ọmọ ran ìsìláàmù lọ́wọ́ ọlọ́run ti bẹ́ wọn kalẹ̀ kò ṣe pé ìwọ ìwọ ọ̀jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ mélòó ni ọ́ èrò lára àrígbà ló fi kú. gbogbo sẹ́tì gbogbo wa ń ṣe pátápátápátápátá gbogbo àwọn mùsùlùmí pátápátá iṣẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ńlá jámọ́wọ́ nìkan lọ́ọ́ jámọ́wọ́ ó nìkan lọ́ọ́ dáṣe ó nìkan lọ́ọ́ dáṣe yóò ti dá wà yóò pa àwọn ìyẹ̀sọ́jú ọ̀nà sọlọ́n yóò lídìí wọn yóò lídìí àwọn ọmọ ogun òun náà ni ó rúlu stéètì òun náà ládájọ́ òun náà ni sallallahu alayhi wa sallam òun náà tó yóò kọ́ mi kí yóò kàgbàlagbà gbogbo ẹ̀ làwọn ajámọ́wọ́ kélékélékélékélé ni wọ́n á jọ á lójú gbogbo ń taari ajámọ́wọ́ á gbọ́dọ̀ ti mọ̀ sọ́ọ́lì ṣáájú o interest á gbọ́dọ̀ ti síwájú ònà sùúrù láti ìwájú kí lọ́ọ́ bá nọ́ọ̀sù mu sábà á rí nọ́ọ̀sù lọ́sẹ̀ kan interest lọ́sẹ̀ kan benefit torí Islam fẹ́ ká ló ń tọ́wà beneficial njẹ́ ọ̀fà àǹfààní bá wa káwa sọ pé ọkọ̀ lọ́wọ́ ti mú jájájájá àwọn ìsìláàmù ní ẹni haidọ̀ kọ́mọ wọ mọ́sálásí kí a lọ pé àbúrò ah, ló ti fẹ́ ṣe gbọ́dọ̀ ti fẹ́ àwọn ti ń ṣe ilé kí ó ní mọ́sálásí náà àwa <laughs> ń gbé ẹ̀sìn àmì gbé nìṣú sẹ́gbẹ́ kan àwa àfi mọ́sálásí àfi gàlábà rẹ̀ ṣébi ìsìláàmù ti nù. ọlọ́run mọ tó ṣe èyí ti mọ tọrọ tọrọ pọ̀ ó ń bí náà kọjá ni ẹ bá a sọsọsọ ń ní rí nùsùsù kóòtì wọ́n kàn máa fi ìbú nzó ni. àwọn káfíìn yọ sọ pé ìtì bí kura á ní gẹ́rì ha dá kura á ní tó yàtọ̀ sí ilé ìgbẹ́jì kàtà á máa kàtó yàtọ̀ sí nítorí mú àì ìní òun mú àwòbà délíwù àbí kó o ṣe ń jẹ àfẹ́ ilé yìí nítorí kúlú wà láwù áhàdó aláwù ọ̀sáwákọ̀ ọlọ́ni kuli ma yakunu li an ubaddilahu min tilqa'i nafsi sọ fún wa pé kò ṣeé ṣe fún mi kí n ṣéǹjẹ kí n jí padà lọ́sọ̀dọ̀ ara mi ìní attabi'u illa ma yuha ilayya ìní tẹ̀lé kíní kan àfi ń tọ́lọ́ fi ránṣẹ́ sí mi ìní akhafu èmi wá ń bẹ̀rù ìní asaytu rabbi adhaba yawmin azim tí n bá lè yakọ̀ ọlọ́run ń bẹ̀rù ìyá ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ ń pa ọlọ́run ẹ̀yin lè mọ fọkànbalẹ̀ ń tiyín ọlọ́run tó ń sọ fún anusọ́tò furqan aya twenty one وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا àwọn tí ọ̀sá gbé ń lé pé wọ́n pàdé ọlọ́run lálẹ́ kìyàmá wọ́n á máa sọ wípé ìrẹ òjíṣẹ́ ọlọ́run ọba jíjẹ kọ́ lọ́wọ́ sọ àwọn màláíkà báyìí káwọn ọmọ rí wọn àyè mi nù kọ́ báyìí wọ́n ní kọ́ ọba jíjẹ káwọn ká pété ara báyìí àwọn màláíkà káyọ̀ pété ara lè gbà gbọ́. <laughs> àbí bẹ́ẹ̀ kọ́ ká ti ẹ̀rí ọlọ́run ọba àlekè ọlátàǹtì ti ń tọ́jú wa làkọ́dí sẹ́kì bàrú ọlọ́run ní òǹbúra wọ́n ti jọra wọn lójú làkọ́dí sẹ́kì bàrú fi àǹfùsì ọmọ ẹ̀dẹ́yìn tí ò tóbi ọ̀sọ̀ ẹ̀dí kẹ̀díyèsí wọ́n jọra wọn lójú wọ́n ata òtú wà nkẹ́bì irọ́ wọ́n sì gbẹ́rù gbọ́n rí wọ́n jẹ́ alágídí ọlọ́run tó ń sọ fún lórí àwọn tí wọn ò ràn kan àgbéǹle àgbéǹle fáwọn pàdé ọlọ́run ọlọ́run ní àyà twenty one to twenty eight ọlọ́run ní iná ká iná ó ti lítọ́ọ̀lìnà máa bá yọ jẹ ibùdé fún àwọn tí wọ́n gbẹrù gbọ́rí tí wọ́n tẹ̀lé tọ́lọ́m láàbìsì iná fi ha àkọ́ọ̀bà wọ́n mọ lu ọdún léra wọn ní tí wọ́n tiẹ̀ nímọ̀ sí rẹ̀ mọ́ àwọn ló dàgbọ́n sànú wa o kápùn lé ayé nìkan náà ni àsìkò tá a fi wà lé ayé àfikà jìgàdà ní ìbá ti gbé gbèsè rẹ̀ rà yọ ọkàn máa lu ọdún òun tó ní yọ ọkàn máa àgbélẹ̀ ń pè twelve months àkọ́ọ̀b ah, tí ẹ̀ nígbàdéke mọ́ ó kàn pọ̀ rẹ ó kàn tá máa lò ń sọ fi àbárídà ń wàlà àṣàrọ̀ bá nítorí kankan ní ní kankan ní tí wọ́n nù náà nǹkan mímu kankan ní rí ṣùgbọ́n o ilà hàmì máa ń omi gbóná wọ́n máa rò mu ìyẹn láti ẹ̀fìn nǹkan tútù fún nígbà wọn tó gbé fún omi gbóná wọn tó gbé fún. síbẹ̀ náà yóò tún mú náà torí yóò wò yí pé ó sì pé òun ju kóun àti ẹ̀mọ́ mú nǹkan kan lọ yóò rò pé yóò sọ fún gbẹ òun ni. ilá hàmì ìmọ̀ wàgá sàkọ ayọ̀fúnmi gbóná àti àwọnúwẹ̀jẹ̀ ìtútù ìtútù àwọn ara ẹni náà tó tún lúpọ̀ mẹ́jẹ̀ ni wọ́n máa gbé fún wọn tí wọ́n máa mọ̀ jaza awu ìfakọ ọlọ́ọ̀ni ẹ̀sán tó ṣe déédéé sẹ́tàwọn náà ń ṣe nu iṣẹ́ wo ń ṣe innahum kanu la yarjuna hisaba nígbà wọn àlàyé wọn ò mọ̀ pé ọlọ́wọ́ bá lè pẹ̀lú yóò sì ṣòro kankan gbogbo owó olówó tó ń tọ́ ń gbogbo òsùn déédéé tọ́lọ́run ti perfect ẹ̀ yóò gbé kalẹ̀ lálẹ́ kìyàmọ̀ gbogbo ẹni tó yẹ kọ́ jẹ́ ń bi owó yẹn tó wọ̀ kìnìkan wá rọ sáko tó ń sàǹfààní ẹ̀ ẹ gbogbo wọn ìyàtọ̀ tọ́ sí wọn ìwọ lọ́jẹ́ ní ọ̀mìdà kìyàmọ̀ ẹ owó tó sì lóò dì náà kò pọ̀ sí kò ná sẹ́sẹ̀ yìí lọ ó lé ná tán ó tún di kalẹ̀ fáwọn ẹlòmíì táwọn náà ó tún lò àwọn ọ̀wá ní lẹ́sẹ̀ ìwọ lọ́wọ́ lẹ́sẹ̀ ẹ àfi tí wọn bá ti mọ̀ pé ó di ni àgọ́ àwọn ọ̀wá dá padà kì í sẹ̀tọ̀ tiẹ̀ náà táwọn náà bá ti á sọ ẹjọ́ máa gbẹ̀sẹ̀ tó ni. wàkà dàbò bí àyà ti náà kì í dàbà ẹ ti wo mùsíbà ẹ ti bá máa ń sára fún aráàmù tí máa ń sára fún aráàmù tí máa ń sára fún aráàmù tó bá jí sọfún aráàmù kan lè jẹ́ pé ni wàá gbèrú sí ni wà fún lọ́wọ́ rẹ̀ sọ́ra sí ẹ̀ rárá rẹ ni kó ojú òsì kọ́ sákúlé lórí yóò mú ìgbèrú wá bá tí ndí olóto ndí olóto jalè bó ló ti fọ̀ mọ́ o ti kọ́lé mbẹ́ o ti ra lẹ̀ mbẹ́ o ti ní bísínẹ́sì mbẹ́ o ti tọ́mọ mbẹ́ o ti rán o ti rán mọ́ lọ yunifásitì oríṣiríṣi o ti gbèrú mọ́ lọ àwọn tó ṣe dáadáa sí látara àràmù àwọn náà ti fi ń ṣe dáadáa sí padà kí wọ́n rò pa àlàyé lọ fáwọn fáwọn ọmọ níbo ló gbòòrò sí afẹ́ bọ́m̀bẹ̀ o kọ́lọ̀ ń sànù wa o ọlọ́ni wa ká dàbò àyà tìǹà kí dábàá ọ̀rọ̀ àwa ọlọ́run wọ́n pè ń rọ́ nìyí ẹ̀ ìyẹn òjò bá wọn. àkọlé mi àròjà òye sẹ́bi ádámù kùnú sí ní rahmatulahi mahama kánà ti dúró wal ahwal. ẹ̀ ń bá lágbè lè nu ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé kò gbọ́dọ̀ jásán àmúná kó ń bí àánú ọlọ́run o any condition tó yọ wà any condition tó yọ wà kò gbọ́dọ̀ fail kọ́ wá jásán kó ń bí àánú ọlọ́run ẹ̀ condition tó wà yẹn ó lè lé ó lè jẹ́ pé àìsàn ni àìsàn ti wá pẹ́ lára ó ti fẹ́ di bárakú kí wọ́n lóògùn ni hmm. yọ́sà máa dà sọ. síbẹ̀ náà ọmọ wòye pé olùṣe lọ́lọ́run aláàánú lọ́lọ́run olùṣèwòsàn lọ́lọ́run tó bá wù ó lè mú àánú rẹ̀ dé tí ó sì tún ṣe ìwòsàn ibi tí mú mi ní òdodo gbọ́dọ̀ wà nìyẹn. bẹ́ẹ̀ náà sì ni bó ṣe àgànà lọ́kọ̀ lù aljununu mọ́tòbá àgànà tó rí sí méjì ní ìbẹ́ atẹ́gùn ọmọ fẹ́ sí lọ́pọ̀lọ́ láwọn àsìkò kan tí ọmọ rẹ̀ kọ́ńdù dáadáa ẹ pé èèyàn tán gba títí bá dé báyìí àfi kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè jẹ́ òru ni ọbẹ̀ lómi ó lè jẹ́ ojúmọ́ ni ó lè jẹ́ ọ̀sán ni ó lè jẹ́ pé ńgbà tí ẹ bá bí inú ni tí à yọ lọ gbé àkékò fẹ́ sáyàn ńgbà tí gbóná bí kíní ń sì ń bẹ lára rẹ̀ àsìkò ìbínú ni máa wá ilé ẹ̀jẹ̀ pé kéèyàn olùwà sí anabi sallallahu alaihi wasallam ọkùnrin kan wá bá anabi sallallahu ní àwòsí mi àsọ̀lẹ̀ fún mi rẹ̀ òjíṣẹ́ ọlọ́ àwọn afa sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí àdìsí yẹn pé bí bàtà ní ìgbà sáà ti mọ̀ pé máa ń bínú ìbínú sì máa ń tí ọ̀dà sáàmà bínú sáàmà bínú islam ọ̀fẹ́ ká bínú lásìkò a bá akọ obìnrin lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn bá ń wọ́n ni ọkọ̀ fi bínú ńlẹ̀ náà ọ̀rọ̀

tọkùnrin mi ọba tí ìfẹ́ kọ́kọ́ lẹ̀ kọ́ lẹ́tọ̀ sí mọ́ ńgbà wá ní ọkọ̀ lẹ̀ ńgbà gba <laughs> nítorí ìdùnnú ẹ̀kọ́ lọ́n kọ́ sàánú bẹ́ẹ̀ náà ni ẹlòmíì tí ó ti dákú tí ó ti wọ́kú mọ̀ ẹ mọ̀ já kan mù náà tẹ bá lè mèntè ẹ mọ̀ mèntè rẹ̀ ọlọ́run bá lè kí ọlá ó lè fi ọlá rẹ̀ afa wa nǹkan bẹ amánátòlá ìkọ́ni tí ó wà amánátòlá tó ṣe rí mahad iṣẹ́ ní dáwà ó tún dá skulẹ̀ ní kílò kan ní jẹ́ẹ́dó abẹ́ gbàgbé ẹ̀ sòskúl táwọn èèyàn ń lọ tó jẹ́ lárúbá àti kéde bó ṣe ń travel láàrin láàrin ẹ̀ẹ́dó yẹn wá sí Lagos bó ṣe lásìdẹ̀ǹtì yẹn ọwọ́ fún mọ̀ wọ́n retí ẹ̀ retí ẹ̀ Nàìjíríà ò retí wọ́n tún gbé lọ sí India wọ́n fẹ́ẹ́ lò tó bí ọdún mẹ́ta lẹ́yìn ìgbà náà lọ́lọ́run wá fún lálàáfíà wọ́n padà sí Nàìjíríà tó wá sọ jí padà tíra kẹrin òsì tó sì tó ti lọ pátápátá ẹwù títóbi ọlọ́run so béèyàn wọ fún wọn náà ẹ ẹ kàn sọ́dọ̀ ọlọ́run bá lè ọlá ẹ bẹ́ẹ̀ náà ni ẹni tí ọ̀rọ̀ ọmọ bí wọ́n ṣe tẹ́sì tẹ́sì àti fẹ́ẹ̀ kú ni wọ́n fún lóògùn wọ́n ti gbogbo ẹ̀ ó sọkùnrin ni ó sọbìnrin ni ọkùnrin mi bẹ́ẹ̀ lè jẹ́ kó ní problem ó ní àtọ̀ rẹ̀ ògbéra pọ́ lẹ àánú ọlọ́run lè lé bá ó sọbìnrin náà ni àánú ọlọ́run bá lè ọlá ó lè lé bá ẹni tí wọ́n ti dágbére jọ ẹ̀wọ̀n fún nídàájọ́ tàbùsí kọ́fọ̀kàn sọ́dọ̀ ọlọ́run kódà kí wọ́n gbé mọ́ lọ kọ́fọ̀kàn sọ́dọ̀ ọlọ́run ọgbọ́n ọlọ́run bá wù á jẹ́gun ọ̀tá ló bá wù á tì mọ́ jẹ́gun ọ̀tá ọlọ́run lè pé ah, wọ́n wá wá kígbe báyìí tó gbé mọ́ lọ pé ah, ẹ̀ wọ́n ti ti ah, wọ́n ti tún ẹjọ́ rẹ̀ rú àánú ọlọ́run ó lè dé wá bá at any time abẹ́ntí wọn fẹ́ pàǹpà tàbùsí bẹ́ẹ̀ náà nígbà wọn bá gba dúkìá yẹn gbà àbòsí fọkàn sọ́dọ̀ ọlọ́run àti nǹkan rẹ dúkìá rẹ ti hàn jí má lọ ọmọ wa sáàgùn kọ́ ọmọ wa àti àwọn kan bẹ ti hàn lágbára tí wọ́n wà máa pa nǹkan sí nǹkan síbi tí wọ́n ti dùn nǹkan tán ra rẹ jẹ àwọn tó pa lánàá nǹkan kí ni wọ́n fi ṣe wọ́n wà máa dọra wọn nú nígbà tí wọ́n bá rí náà ká ìnira ó ti bó ń tọ̀ sórí náà rí ọ̀n tẹ bọ́ sọ́lọ̀ ọ̀sọ́ pé nìrọ̀ bọ̀ lọ. ọba ti dúró sọlọ́run wọ ọlọ́gbẹ́ ṣe ń rírì tí àwọn àgbàlagbà ti máa ń kà abẹ́ẹ̀kọ́ ni wàyín takùn mìtìkọ́lá àbàtì mìnìkárídálé fatakùn fi sàkàràtì àwọ̀fíìsàmà àti àwọ̀fíìlàbì yá sí ibi Allah. bọ́bá jẹ́ ọmọ náà gún ní nǹkan ọ̀hún níjọ́ bí alìkìyàmọ̀ ọlọ́run bá alìkìyàmọ̀ yóò mú wa ìwọ ọlọ́run mọ́jọ́ dálìkìyàmọ̀ bá mú tèmi wá ní ayé. kọmọ wa wà gbàríkà lára ayà ń kọ́mọ wa kà wọ́n bá ṣe ń rírí wọlé ilà tí ọba ṣe ń wàhálà tó ti ọlọ́ọ̀ ìkẹ́kù mẹ́rin yẹn ọmọ wa wà nù ẹni tó yẹ pé ó tún gba dáadáa wọ́n bọ̀ gbé dáadáa dáadáa tó ṣe lálìkì tí ọba sì ní dáadáa agogo tí ṣe mi ní òdodo nìyẹn ọ̀fọ̀kàn sọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ẹjẹ́ àwọn ntọ́lọ̀ ń sọ fún wa ń pa àwọn ọlọ́run tó ṣáájú ànábì ibrahim aleyhi salatu wa salam nínú suratul hijr aya forty nine dé fifty six ọlọ́ba sọ pé ibadi anni anal rahim bá ń sọ fáwọn ẹrú sí mi mi ọlọ́run èmi ni arọ́hìmí aláàánú lọ́lọ́run wà á na àdáàbí húwà láàdá àbólé ti sọ fún wọn mo ti ń sàánú tó kí ń sàmójútó òtó tí wọn bá tèmi ọlọ́run èmi ọlọ́run koko ní ìyà lẹ́tà ìró ọ̀nbẹ fún tọ̀hún wà à eré ọlọ́run àwọn sàábé rẹ sí àwọn àlejò bá Ibrahim alayhi ọlọ́run fẹ́ kọ́ alẹ́ kọ́nù ìdákàlù alẹ́ yìí fàkọ́ọ̀lù sàlámán kọ́ọ́là iná mìíkùn wájìlú amọ̀láìkà ọ̀bàǹbà àbàrà nígbà tí wọ́n wọlé tọ̀ tí wọ́n sọ pé ọlá ọlọ́run kọ́ máa bẹ fún ìwọ Ibrahim ìtumọ̀ ọlá ní kíkọ́ ọlá kò ń gbogbo ewu ọlọ́run dágbọ́n sàlá gbogbo ewu ìtumọ̀ sálámù táwọn sálámù nù ẹ̀ẹ́ tó bá sálámù sí kiri yóò tó bá àfọyín láti sálámù sí tí ó fi kú omi ewu náà ní kó kú ònú ẹ̀sìn rẹ̀ ọbọ̀ sínú ẹ̀sìn Islam. kọ́lá iná mi ń kó ń wájìlú kọ́lá iná mi ń kó ń wájìlú ẹ wá sọ pé àwa máa ń bẹ̀rù yín ẹ̀rù wà lára wa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wọlé kọlu látàójàl iná nù bá ṣèrú kábíkù làmìmì àlìyé wọ́n ní rẹ̀ Ibrahima má bẹ̀rù àwa ń fún ọ róòdù nù nípa ọ̀dọ́mọdékùnrin àlíyé tí ọjọ́ mímọ́ ìró mẹ́ta ni ẹ ti fún pọ́n alákọ̀ọ́kọ́ yóò bímọ nígbà èèyàn bá ti bímọ kì í ọ̀dọ́ ni ó bì ọmọ kónkó ló ní ọkọ̀ bí ó mọ̀ pé ẹ̀mí ọmọ òun ogun tí ó fi di gùlámù tí ó fi di ọ̀dọ́ yóò tún wá jó mímọ̀ ẹni táwọn fún ọ̀rọ̀ nípa ènìyàn kọ́lá abàṣàrìtùmù alá àmọ́sániyàlì fàbímà tó bá ṣerú à ẹ wá ń fún mi ròdùnú ẹyin wọ̀nyí tó ń tí bó ṣe jẹ́ pé àgbà ti dé bá mi àgbà lè dé bá obìnrin ọmọ rẹ̀ ti pé òun ṣe nǹkan oṣù mọ́ bí n lè mú wọn bímọ ó sì lè jẹ́ pé ọkùnrin ní tiẹ̀ tún extend ẹ tí àgbà ó ti lé bàjẹ́ òbó ẹ sí wọn àtún àmọ́ wàhálà ni kó wọn mọ súnmọ́bìnrin nígbà tí yẹn fẹ́ fi ọ̀rẹ́ kó kó kó bára yẹn ni ẹ ó lè súnmọ́bìnrin oṣù mọ́ nígbà tí yẹn nà ẹwà òkú àkìlì yìí ọ nídìí kéèyàn máa kọ́sán rẹ ẹ bóde ó sì fẹ́ kan fi òpin sí ni àgbà ti dé bá nù ẹwà wo súnmọ́ ọlọ́run àgbà tètè máa dé bá obìnrin láì nídìí ọkùnrin ju ọkùnrin lọ láì nídìí obìnrin ẹ bọ́lọ́n ti tò nígbà bá wa ta kú pé ẹlẹ́yọkan lọ́fẹ̀ẹ́ ìní ọ̀fẹ́ méjì tó bá lágbára rẹ o tó lágbára ìní ọlọ́bí méjì o lè ṣe déédéé o nígbà bá wa ta tó mú àfikàrò gẹ́rídù àfikàrò tàwọn ẹni tó sì jẹ́ mùsùlùmí àbí àkàrà àwọn tí ìfẹ́lẹ́sìn Islam tí wọ́n ní kan lé tí wọ́n máa yọ́ sùn náà ṣe tí wọ́n wá jẹ́ pé ọwọ́ àtakú lórí fẹ́yọkan lọ́fẹ̀ẹ́ tọ́wọ́ afẹ́yọkan ẹyọkan wá wọ menopause forty forty five years forty eight years fifty years wọ menopause kò lè bí mọ́mọ́ kò sí ìrọmọ kankan bí abẹ́yọkan náà ló bí tó ń wò bí gíláàsì. tọ́lọ́ bá gbèsè ẹ̀jẹ̀ ńkọ́ gbọ́dọ̀ ṣe ṣe ọkàn ó sì wà ń bẹ́ẹ̀ ọkàn ó wà ń bẹ́ẹ̀ àfàànú ọlọ́run nìkan àwọn tó bá pe yedé tán yẹn yẹn lọkùnrin rẹ̀ níwà bí ọmọ yẹn mọ̀ sí bá dà tiẹ̀ lọ. àgbàlagbà kan kejì ẹlẹ́sìn islam oníyàwó ẹyọ kan péré ìyàwó ń bá wa kú ìmọ̀ ń pa kọ̀ǹdíṣọ̀n ọmọ nǹkan kan ìyàwó ń wa kú. so ọ̀dọ̀ lọ́ọ̀yà kan mo jókòó sí njọ́ náà lọ́wọ́ á wá lọ́ba sì tó ń sunkún lọ́ba sì ń sunkún so lọ́yà bá tún wá ń bẹ̀ yí pé lọ́yà mùsùlùmí ni ń tọ́ bá tún wá ń bẹ̀ mọ́sùlùmí nǹkan mọ́rù mọ́ nǹkan kan sátù so ńgbọ̀ wá lọ tán lẹ́yà wọn sọ fún mi pé ìmọ̀mọ̀ ní ọ̀rọ̀ àwọn èèyàn yóò ìyàwó tí àwọn yìí ó ti kú òtílé lọ́dún kan o <laughs> lẹ́tọ́rí mi ní tó sọ fún ọ ẹ̀kọ́ iṣẹ́ ìyàwó tó ti lé lọ́dún kan tó tó ìyàwó tó ọwọ́ ti pẹ́ tó ti <laughs> ẹ wá sí ọlágbélé mi mọ̀ ẹ kọlọ́nkọ́ sànù wa ẹ ó ní ìrówó lẹ̀ ń fún mi tó sì jẹ́ pé àgbà ti dé irú ìrówó lẹ̀ ń fún mi kọlu bá ṣárí náà àtàkùn mi náà lè ibi à ń lọ́nu pẹ̀lú òdodo látọ̀dọ̀ ọlọ́run iná láfi ń fọ́n ro yìí wọ́n wà ní ẹjọ́ ìjà kan o kó bí kọ́lá wa máa ń yẹ́kínà tó mi ń ra ẹ̀mẹ́tì rọ̀bì ilà dọ́ọ̀lùún. anábì ah, ibrahim náà fèsì pé kò sẹ́nìkan tí ọjà kan kó ń bi àánú ọlọ́run àtẹnitó jẹ́ tó ti sùnà tó ti sọnù. bá rí ìsìn sọ́dọ̀ bá ń lẹ́ kí hédà ò tún wá kó tó bí ma ah, ọ̀rọ̀ kan at the age of fifty four ó sì bí ìbejì ìbejì ló ìbejì ìlóbí jẹ́rìí pé mọ̀ ni àbáǹgá lọ sọ fún mi òkè tí wá títọ̀ ìní wá títọ̀ kò sí alágàtà láàrin ní àjẹ́ kátólù ọ̀hún tọ́lọ́wọ́ bá àlékè ọlá tó sọ nínú súrátù Yusuf kọ́lọ́n kó fún alẹ́ mi lò <laughs> ìmọ̀ ń bẹnu súrátù Yusuf àfàwà kan jẹ́ Muhammad budu Musa alihilali ó ṣe tíra kẹta ń pè ní ìtìháfù ilifi bìdíkèrè lè fàwa ìdílé alifi wà nẹ́yìn fi mí súra ti Yusuf aleyhisala ẹ̀ ó ní ó ṣe tí a yẹn ó wá kó àwọn àǹfààní oríṣiríṣiríṣi ẹ̀kọ́ oríṣiríṣi táàrí inú súra ti Yusuf nígbà tí ó sì nọ́mbà rẹ̀ nígbà táwa wò ó di one thousand two hundred and thirty four ńlá àǹfààní tó kó jọ odidi jẹ́ àkànni ní jamiu islamiyah mo ti kọ́kọ́ rí nù sẹ́ẹ̀fù wọn gbọ́dọ̀ lè lọ wá lórí nẹ́ẹ̀tì kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ayé àtúnṣe wà ní sọ́wọ́tì Yusuf bíi káfí náà ni one hundred and eleven àbí ẹ̀kọ́ ni. ẹ̀rí àwọn tọ́lọ̀ ọba àlekí ọlá sọ nípa ìtàn Yakub àtàwọn ọmọ ẹ̀ àti Yusufu ọlọ́nsọ ń pa ànábì Yakubu ní sọ́wọ́tì Yusuf àyà eighty seven oníyàbá ní yàgbẹ́hábù fàtàjà sàṣúmí Yusuf àwọn àkìyè. ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون ẹ̀yin ọmọ mi ẹ máa lọ ànábì ọlọ́run ẹ gbìyànjú lọ fatajà sàṣù mi yusuf àwàkí ẹ fi mú fínlẹ̀ jàṣùṣù náà tẹlẹmúyẹ ẹ fi mú fínlẹ̀ lórí ọ̀rọ̀ yusuf lórí yusuf àtọmọ ẹ̀yà rẹ̀ bóníyàmínú. ẹwà wọn lọ wàlá àtẹ́yàs omi ra òfin láà ẹ mọ́jà kan múná ń bẹ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ẹ kan múná ń bẹ láàyè ẹnì kan ò ní jákàn kó ń bẹ àánú ọlọ́run àfihàn tó jẹ́ kébèrè ẹwù ọjọ́ tó ti lọ lórí ẹ̀ Yusuf ti dàgbà bẹ́ẹ̀ ti ti di ní tó ń rúlù ọwọ́ ọkọ ẹ̀ tiẹ̀ sọ pé ti ń jẹ́ bíbù ìkòkò Yusufu òun ti mọ̀ pé ọ̀rọ̀ mi ìkòkò ní jẹ́ ànábì ọlọ́run <laughs> òun ti mọ̀ pé ọ̀rọ̀ mi Yusufu ń bẹ̀ láàyè ìkòkò bíi ibo ajá ọlọ́run tí èkí bẹ̀rẹ̀ <laughs> ṣùgbọ́n àwọn ọmọ òun ò ní mọ̀ débẹ̀ yẹn ẹ̀kọ́ tó pọ̀ mẹ́nu sọ́ọ̀tì Yusuf kátó lọ wo ọ̀rọ̀ tọ́lọ́mọ bá tọ́sọ̀ ń pa Zakariya aleyhisalaam nọ́sọ̀n tọ́lọ̀ ń sojú ń pa ẹ̀ àti ìyàwó Imran tí ń pè ní Hannatu tó Mariam bó ti ẹ̀ tilẹ̀ jẹ́ pé Kuraani ò sojú abẹ́ ń kó pé àgàn lòun ṣùgbọ́n àwọn àbá àfọ pé àgàn lòun náà ṣùgbọ́n ti Zakariya ó fojú hàn pé àgbẹ̀ ni ńlọmọ àtìyàwó ẹ̀ ọlọ́mbà sọ̀rọ̀ ń pa ní nínú súrọ́tù Al Imran ayàgélò láti àyà thirty three dé forty one ọlọ́mọba àlekẹ́lá sọ fún wa nípa wọn ó ní inna Allaha astafa Adama wa وآل إبراهيم وآل عمران على العالمين ọlọ́ọ̀bà àlékíọ́lá ọ̀sà ádámọ̀lẹ́sà tó ń ti ẹ̀tẹ̀ tó dá ẹ̀sà lọ́lọ́ ń ṣe onípìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n gbàgbé ìpìlẹ̀ nuhu aleyhisalatu wasala

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى عمران àtàwọn ará alẹ́ ìmúránà alálàálàmì ọlọ́run sàwọn lẹ́sà láàrin gbogbo àwọn ẹ̀dá dórí yàtà ń bá búwa àmì ń bá wàláhù sẹ̀mí ìrìnàlì ọlọ́ní àrọ̀mọdọ́mọ wọn apákan ń wá látara wá látara apákan ọlọ́run ọba olùgbọ́ràn ní olùnímọ̀ ni. إذ قالت مرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم àwọn létí nígbà tí ọmọbìnrin Imran ìyàwó ẹ̀ kọ́ láti ti ń sọ̀rọ̀ pé rọ́bì tọ́lọ̀ ń bá pé kí nǹkan kan jáde nífun mi mo sì lérí muharrara ìpè yọ jẹ nítorí pé yọ wà fún ìsìn lọ nìkan ní máa gbóúnjẹ lọ fún yọmọ sí lọ ní ilé ọlọ́ọ̀ni ọmọ wa fatakọ balimi ni masa gbá lọ́wọ́ mi ìnaka nta sẹ́mi ọ̀làálí èrè ọlọ́run ìní olùgbọ́ràn olùnímímà ẹ̀ ń bá sọ pé. kìí ṣe àgàn tẹ́lẹ̀ yóò lò ti lóyún ló fi ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn afáàfà onye wọ́n ní rárá kì í lóyún wọ́n ní kì í lóyún rárá nígbà tó rí dábàá kan bó ṣe ń tọ́jú ọmọ rẹ̀ orí ẹyẹ bí ṣe ń tọ́jú ọmọ rẹ̀ lórí rẹ̀ wá wú sí ìwọ ọlọ́run tó sì jẹ́ pé o sì ọmọ fẹ́mi ilé ọlọ́run ó ti wà ní ẹ̀sìn tí wọ́n ti ń mọ̀ ọ́ ṣe tẹ́lẹ̀ nígbà tí lọ́mọ mi yóò di dín kiri ọ̀nà ní ọmọ tún bẹ̀ sí. àwọn olọ́mọ kankan tí ó sọ di sẹ̀ríà o lọ́lọ́n kọ́ sànú wa o àwọn ọ̀bọ̀n kankan jíǹkì ọlọ́run mẹ́tìn lọ kẹ́mísírì biology physics mathematics statistics computer àwọn tá a fi ń sin lọ́ọ̀ ní ìsìn á dẹ́díkéètì ọmọ wa ọlọ́mọ kọ̀m̀pútà dáadáa kó wá fi ran ìsìlámù lọ àbí ẹ̀kọ́ yìí ǹjẹ́ ó ṣe sẹ̀rí àti òfin ìsìlámù lọ òsínú wọn ọlọ́dàkùn ó fún ọlọ́mọ rí okúlé ajé ìsìn lọ́hùn kọ́lọ́ já wọn ọmọ wa tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn o. kì í tọrọ sánábì o ẹlòmíì yóò tó sọ pé àbá àti mọ sánábì o ti tó kó mọ dá sí àsù tuntun ni sáǹbẹ ní ntí ń bẹ ńlẹ ọmọ kọjá sánábì kódà ọkọjá dìgírì ọkọjá dìgírì ọkọjá mástáàsì àbí kọ́ kàdé phd kó lè dáńtọ́ kó dédé mùsẹ́yìn dáhùn yẹn ń gbé lùdí ti pọ̀ ju ìmọ̀ òfèrèfé lásán tí ò débì kan. èrè ara ọmọ tẹ ń dàlẹ́ ẹrú tẹ́lẹ̀ ẹni ẹmọ sẹ gbẹmọ ẹmọ sì ń kankan mọ wá àti ẹyọ kan péré ó sì kú gbogbo wọn gbù bẹ́ẹ̀ pa tí ò tó nǹkan ni wọn ọmọ kọ wá ibi wọn ọmọ àdìsí àdìsí ń tẹnu mọ́ gangan kò yí hàn tí àmì àyà àkùrá ti ń kà mọ́ra wọn tí wọ́n fi ń lé àwọn èèyàn kó bí ẹ mọ́sẹ̀gbẹ́ mọ́sẹ̀gbẹ́ islam mọ́ wọn ọmọ túmọ̀ rẹ̀ wọn ò lé lọ́wọ́ nínú ibi tí wọ́n di sọ́ọ̀sìsì oríṣiríṣi táwọn bá sọ ibùnú kẹfìrì lásán la yọ sí wọn pé ẹgbọ́n tí ibùnú kẹfìrì rí nẹ́sọ̀ láti hádìí la àyà fi yahudi wa nasara àyà tẹ̀ kéèkì fún káwọn èèyàn mọ́sẹ̀gbẹ́ mọ́ ibùnú kẹfìrì náà sọ pé dọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún àwọn yahudi àtàwọn nasara ó ti kí lọ́wọ́ kan yorùbá lẹ mùsùlùmí lẹ yorùbá lẹ́yìn àpọ̀lọpọ̀ wọn bá ń lọ bá wọn bá àwọn ọ̀sẹ̀ gbẹ́yìn mọ́ àwọn òsè bá yín ṣe mọ́ àtẹ̀rọ́lẹ̀ ń gbé kí ayé àtọ́sọ́ kalẹ̀ ń tẹ yahudi àti nàṣọ́rọ́ alẹ́ fi ń lé àwọn táwọn àwọn ọ̀sẹ̀ gbẹ́ mọ́. <laughs> ìgbà fóònù mi agbẹnimọ̀ wà ń jọ náà mo sì wọ tọ́lẹ́ẹ̀tì mi kíní ń dún mo sì ń ṣe tọ́gẹ́lẹ́ náà mo jáde bá sì gbé. wọ́n bá ní àwọn tí èyí tí mo tú pé mo sọ pé fíìlù máa bí ni pé fíìlù máa ń bí ni pé àwọn tí wọ́n ya tí wọ́n ní ẹ̀lẹ́dínlẹ̀ fara kú àwọn tí wọ́n sòpin ẹ̀sìn wọn pé fíìlù máa ń bí ni ó ní ìtọ́wà ní sùràtù kìíní náà nǹkan sùràtù tọ́wà ní sùràtù lè fàjìrì ìdáàdù kátẹ́lẹ̀ àárídù dàkàndàkà wàjà àrọ̀ búkà wálé màlákù sọfà ń sọfà ó ní fíìlù lè má

إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت lẹ́gbẹ́dẹ́ <laughs> ìmọ̀jẹ́ tó ṣe pàtàkì káfọmọ́ díẹ̀ káfọmọ́ díẹ̀ àwátẹ́ ìrí ní ìsìn ọ̀ntán lọ́nbẹ̀nu wọláhì ọ̀ntán lọ́nbẹ̀nu kò gùn sí o ó ń dínkù ní o àwọn tí ọ̀rọ̀ kódà táwọn ní chemistry physics biology àwọn ilé ìbò tí wọ́n máa tẹyọ sọ̀rọ̀ mọ̀sálíù tí wọ́n máa fi tẹ̀sìn tí wọ́n kó ọmọ yín síbi òṣèlú tẹ́lẹ̀ tó ń gbà tí nǹkan tó láburú tó le tẹ́lẹ̀ tó ní èdè fáti wá bá tẹ̀lẹ̀ wọ́n mọ gámbù wọ́n sọ di fẹ́ẹ́nu Islam yìí ti fẹ́ẹ́nu àwọn kan ní àwọn kan ní àwọn kan ní. ìṣe táwọn ṣé aláṣíìsì nínú bá sọ̀rọ̀ ṣẹ́mọ̀lá àtàwọn afáàní lára ti ń bẹ́ẹ̀ sọ ọjọ́ ìṣẹ́ ní tí ń ṣe lára ìjọba kì í ṣe kékeré àwọn kan wọ́n sì ń rúùlù wọn ò lágbára abẹ wọ́n gbọ́dọ̀ wọ́n àwọn fẹ́ rúùlù wọn ò tó bẹ́ẹ̀ wọ́n pa wọn kúrò lẹ́rìí ojú ẹsẹ̀ ni tẹ́ ẹ gbàjọba máa lọ kọ́ lẹ́fẹ́ bí omi ṣùgbọ́n torí ìmọ̀ tí ẹ ní iṣẹ́ tí ẹ ń ṣe lára àjọba kìí ṣe kékeré kìí ṣe kékeré ẹ bá rí ẹ tó bá rí ìnárí ní ọmọ pé wọ́n ń ṣe mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ ọmọ láàmìhù Islam tí ò tí kú ní Saudi lára tẹ́ wọ́n ní àwọn àmì Islam tí ò tí kú lára tẹ́ wọ́n ní lára tẹ́ àwọn afáyẹ ní àwọn ọmọ ọba mi ń bẹ tí wọn ò kù láwọn ọ̀wọ́ rí wọn ò wọrí wọn ń gbà àwọn òtí ẹgbẹ́ orientation ní olóṣèlú ti lọ gbà ń ta àwọn yẹn ti kókò kókò sí yẹn lórí ẹ wo rúdò ni lásìkò kan ẹyìn ẹ tọ́jú olórí ibẹ̀ ẹyìn màmá rẹ̀ Amẹ́ríkà ni ẹ tọ́jú náírà rẹ̀ màmá tiẹ̀ Bìtọ́níyà ni ṣé Britain àti Amẹ́ríkà kò ti gbà kò ti gbà ní àwọn màmá tí máa dúró tí ọmọ ní o fáńtà afẹ́kọ̀ọ́ àti ìfúnbi ọwọ́ àánú kì í pa àkàntẹ́ ìdí fún bàbá rẹ lásán èyí ṣe pé obìnrin lásán bẹ́ẹ̀ pé yọkàn rẹ̀ yọkàn lọ ń tiẹ̀ kó nǹkan ti bímọ fún ọkàn máa fún un lò àwọn kọ́ àwọn yẹ kọ́ àwọn tí wọ́n ti orienté àwọn tí jù ti train burúkú burúkú ọlọ́nkọ́ sàánú wa ẹ̀ka fọmọ sínú ẹ̀sìn kájú wọn kọ́ ẹ̀sìn bí wọ́n ti ń kọ́lé ayé náà ju wọn kọ́ ẹ̀sìn ẹ̀dá àwọn ọmọ jẹ́ specialist tó ń mú ẹ̀sìn lọ. hanatu wa lérí pé tó ń tọ́ ń bẹ́ nù ún tó ń bá fi lè bí tó ń bá fi lè bí ọmọ tó ń fi nù bí ọmọ ilé ọlọ́run ni ọmọ wà tẹ́wẹ́ pé ibẹ̀ ni ó ti mọ̀ sí lọ yọ ọmọ sáàfù gbogbo àwọn ará ilé ọlọ́run yọ ọmọ níkẹ́ yọ ọmọ sí gbogbo ẹ̀ yọ ọmọ sí lásìkò tí wọ́n bá fẹ́ sí yọ ọmọ sí lásìkò tí wọ́n bá fẹ́ sí. fọlámà wàdọ̀ àti ha ńgbọ̀ wá rọmọ bí tán kọ́ láti rọ́bì ní wàdọ̀ àti wà ó ń ta ibi tó fọkàn sí ọ̀tọ̀. ọgbọ̀n ńgbọ̀ mi bá fẹ́ fọmọ sílé ọlọ́run ọkùnrin ah mùsùkìlà èèyàn ló lè lè interact onyere nìrè ọlọ́run nígbà tí ń bímọ yìí obìnrin mọ́mọ́ bíi wàláwù àlámù bímọ wà dọ̀ ọlọ́run sì tó bí náà wàlẹ̀ isa dakaru kálí òǹkà bẹ́ẹ̀ sì ni ọkùnrin ò lè dàbí obe ọ̀sọ́mọdẹ́fẹ́ dá sí gbogbo wàhálà tómi ọjọ́ bákan náà nǹkan nǹkan tí ti gbé ń ti gba nǹkan míì sọ́kọlọ́ ń bì náà wọ́n kàn tanra wọn jẹ wọ́n sẹ́yìn gbá wọ́n ìrẹ́jẹ tí wọ́n bá ń ṣe fóbìnrin lágbàáyé ni ká máa fight against Islam náà support yín lórí ẹ̀ mọ̀tẹ́ wá ikú ètò obìnrin àtọkùnrin pọ̀ mọ́ra wọn kẹ́ ẹ sọ pé nǹkan kan náà ni wọ́n kẹ́ wá gbé time table wá kọ́mọ ní time tọ́kùn ọmọ ṣe bẹ̀ àtúnjẹ yòókù kọ́mọ ní time tọ́kùn iná ọmọ ṣe nítorí pé a fẹ́ ikú ètò wọn ẹ̀tàn ra ń jẹ. ìta ni ó rí irú obìnrin báwọn jẹ́ ọ̀fẹ́ èèyàn díẹ̀ ni ọ̀sẹ̀ kù tí ọmọ tí ọmọ fẹ́ ru omi báwọn tí ọmọ agbẹ́ta ọkọ mi wò èmi ní ìdáná tààrọ̀ wọlọ́dà tó sùn èmi ọ̀dà tálẹ̀ wọlọ́dà tààrọ̀ ọ̀la <laughs> ẹ bá fẹ́ lóyún náà wọ́n gbé transfer rẹ̀ ló ń bá nìkan ó sọ wọn náà wọn náà bọ́ ń gbé kejì fún <laughs> ẹ̀ẹ́dá yé bàjẹ́ rùn <laughs> ọlọ́run ní kálí àwọn bíi ọlọ́run àwọn alọ́lọ́ ní a máa lídì ojú ogun wàlẹ́ yíṣà dákàrò kálí òǹta ọkùnrin ò lè dàbí obìnrin láéláé wáyé ní sàmà ètò àmàríyàm mariam ọmọ wa so kọ rẹ̀ wọ́n nínú èdè wọn àlàáàdì látò ní jẹ́ mariam ẹ̀ǹtí sinlọ́m wọ́n ní ìlédè wọn nínú sílẹ̀ àtẹ̀tí mo rí lọ́dọ̀ wálé lọ́dọ̀ àwọn bàbá mo ṣe à ń wá wá wá pé kí n tiẹ̀ tún rí padà mo ti kà ní ìsinyìí o ti pẹ́ ní etí ni o. so ó ní bọ̀ jẹ́ pé ọkùnrin ní ń retí tẹ́lẹ̀ ọ wá bí obìnrin inú èdè wọn tí wọn bá ní Mariam ìtura ẹni pé lábá tàbí ha eléyìí náà burú kọ bàjẹ́ ẹ̀yìn àárẹ̀ eléyìí náà lọ. ṣùgbọ́n nígbà tó kọ́ bá ti rinlẹ̀ àìwò kiri àìwò ìdí rẹ̀ mọ́ o ó Mariam ọ̀sán rẹ̀ jẹ́ ni o ìyẹn ò ní wàdúrúyàtàhà mínà ṣèyítọ̀ ọ̀nìrọ́jì mo wá fi ìwọ ọlọ́run mo fi mo fi mo fi mo fi mo fi mo fi mo wá sọlọ ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run kó ẹni ìṣẹ́bílé mọ̀jẹ̀ ọ̀dọ́dọ̀ rẹ̀ mọ̀jẹ̀ ó dí ọmọ rẹ̀ tó bá bí àwọn ará ọ̀hún dẹ́mẹ̀. bala arọbu abikọbu lè ní hasan lọkùlọ ń bá gbà á nígbà tó dá lọ́wọ́ ẹ̀ fáwọn bàtà ní hasan náà ọlọ́run wá ní kí Mariam kó dàgbàsókè lọ́nà tó bá da wákà fàlà Zakariya Zakariya lọ́gbà tọ́jú ní ń pèsè tí ó jẹ tí ó mu ṣùgbọ́n ìmọ̀ wá ní kullama dakhala alayya Zakariya al-mihrab gbogbo àti Zakariya bá ti wálé ọlọ́run pé wọn ó ṣètò oúnjẹ fún Mariam wàjádà ìndáha rìndẹ́kọ́ à yóò ti bá oúnjẹ lọ́dọ̀ rẹ̀ nǹkan mú mú ó ti wà bẹ́ẹ̀.

ọwọ́ ọmọdútù ẹ̀ ọ̀sà wà ní. hunalika da'a zakariya rabbahu à wọ́n nu àwọn onítàtọ́ pé ó tó bí ilẹ̀kùn mẹ́sàn-án tí zakariya ó tì torí kí ọkùnrin ọmọ bá dé ọ̀dọ̀ rẹ̀ kó tó di kókò ńlẹ̀ ọlọ́run yóò ti kìíní yóò ti kejì yóò ti kẹfẹ yóò ti kẹfẹ yóò ti ngbọ bá wá ń sí ilẹ̀kùn bọ̀ tó wá sọ wá dọ́dọ̀ mọ́rí àmọ́ yọ wá dáa zakari ya rọ̀bàhú zakari náà wá bẹ lọ́wọ́bá rẹ̀ kí ọlọ́wọ́bá kọ́ọ́lá rọ̀bì hábùlì ìmì ńladùnkà zòrí yàtà ọ̀yí bàtà ní iná kàtẹ́mì ọ̀dọ́à ọmọ alábìbáríkà ọlọ́ndàkùn fún mi ìwọ ọlọ́wọ́bá ọmọ ń gbọ́ àdúrà fanadatu limala ikatu wàhùwà kọ́ ìmú fil mihrabi wàwọ́ akọ́ e, ìmọ̀ yusuf lè fẹlẹ̀ mi rọ́ọ̀bì àwọn mọ̀láìkà bá pè é wọ́n fẹ́ ká bá délẹ̀ ni o àwọn mọ̀láìkà bá pè é ó sì jẹ́ tó dúró tó wà lórí ọ̀rọ̀ tí ń kírun ní tí ń fi sin lọ́ọ̀ nínú ilé ìjọsìn anallaha yubashiruka bi Yahya musaddiqan bi kalimatin minallahi wa sayyidan wa hasuran wa nabiyyan minas salihin. ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá ó ń fọ́ ní ìró nípa ọmọ kan tó bì í yáyá ló kọ́ rẹ̀ yáyá ni ọmọ jẹ́ ẹnu ààyè nínú kùránì ọlọ́run sọ pé kò sí ọmọ kan tá a tó kọ́ rẹ̀ kalẹ̀ kó tó ayé yáyá wàlámíyà aláhùn ní tí ń jẹ́ yàyà síwájú yàyà ti anabi zakariya musaddiqan bi kalimatin ọmọ yìí ọgbà gbólóhùn ọlọ́run ńlá yìí ọgbà gbólóhùn gbọ́ iná ni nùbúwà tó ṣáájú rẹ̀ ìjẹ́ ànábì ọlọ́run tó ṣáájú rẹ̀ yọ gbà á gbọ́ ọlọ́run láti ní insha allah bá lọ́la. ìwárí ilé yẹn fi máa kìí ta gidi rárárárá kọ́lọ́ fún ọ lẹ́kọ̀ọ́ kọ́ ọmọ sí lọ́hùn ojúṣe ẹ̀tọ́ ẹ̀kọ́ sí fáwọn èèyàn kọ́ ọmọ ṣe ẹ̀tọ́ yóò ṣèrànlọ́wọ́ kó ṣe fún ẹ̀tọ́ ẹ̀kọ́ bẹ̀wù kọ́ bẹ̀wù ẹ̀tọ́ ẹ̀kọ́ advice ọ̀dà advice nígbà ọba tásìkò òun ìwọ náà ni ọmọ kó wa jẹ wọn aka gidi borí pé ayé bá bá mi ní nǹkan nǹkan rẹ́dẹ̀rẹ́dẹ́ wo nìyẹn táwọn èèyàn wá gọ̀ ní ayé bá bá rẹ kọ́ kò ní karakari ìtàwọn bàbá rẹ nílá tí wọn tó dá yìí yẹ tí wọn tó dé àtiwájú báyìí tó gbà fún wọn tí àtiwájú ni wọn àtiwájú èsì ń tí ẹ̀ máa fọ́ọ̀sì yẹn lé lórí kò ṣeéṣe ọlọ́run ṣe òkú níbọn ọlọ́run sàánú wáhà sùúrọ̀ ọ̀rọ̀ pọ̀ ń àsúrọ̀ yẹn èyí tó rìnlẹ̀ jù nígbà mo ti hadith ó náà ní pé àsúrọ̀ ẹni tí ò lè súnmọ́ ó fi mú a oríṣiríṣi báwo èèyàn ti wà látara àwọn ànábì alẹ́ nìkan bẹ bínú pọ̀ ọlọ́run ti lánàá bí ọlọ́ táàní musa alẹ́ sàlátù ọ̀sára lọ gba ẹnìkan lẹ́sẹ̀ ó ń tì fi di lọ́yẹ̀ náà tí ti ní mọ́rù jọ ànábì ọ̀sálà láà àríwọ̀ sáà sọ pé tí èṣù bá rí anabi ọlọ́run bí ó sì ní sùúrù pọ̀ zakariya wà mbẹ́mbẹ́ anabi ibrahim mbẹ́mbẹ́ nuhu mbẹ́mbẹ́ sùúrù yẹn tó pọ̀ ọlọ́run fàyọ náà wà anabi ọlọ́run náà anabi mi bí akó bí ó sì níyàwó ní ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam a sì rí wọn ìyá lásìkò àwọn salatu wa salam suleiman. ẹ̀wọ́rọ̀ ọba àlekẹ́ ọlábòsí wọn ló sùn ìdí ànábì ọlọ́run kan rèé lọ́jọ́ pé kò tí ẹ lè ṣe ní ilé kí yóò òbí mà á jẹ́ pé wọ́n tí ọlọ́run bá tó lè ṣe kan mọ̀nà kó ń bi àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run a ṣe rí ara ọ̀tọ̀ ni kì í ṣe bá a ṣe jẹ́gẹ́jẹ́gẹ́ lé ayé ẹ̀ńtọ́bọ̀rọ̀ máa bí ọ̀kan tó táwọn ọlọ́ àtẹ̀jẹ̀jì kúlù mọ́ni àlẹ́yà fáání wọ̀nyẹ́ bukọ́ wájú rọ̀bùtúkà tó dìjà láàlẹ́ wọlé kàrà ẹ̀ tó bímọ ẹ̀ tí ò bímọ gbọ́n lọ́dọ̀ ọlọ́run tí wọ́n kan wọ́n lo gbóbi táwa ìtẹ́lẹ̀ wọ́n ti lọ ọ̀dọ̀ ọlọ́run gbogbo aládìyẹ wọn làwọn wọn làwọn wọn bàbá ọlọ́mọ wọ ẹwọ́ ẹ̀kan bẹ́ẹ̀ àwọn ọ̀gá kankan wọn tó ń sọ ní o bẹ́ẹ̀ bá wúwo bẹ́ẹ̀ bá yẹn ni mo bá sàrí ń bẹ ẹni tó bímọ àtẹ̀jẹ́ òrì bí gbogbo àjọ ń lọ ní ní ni bí ọlọ́run gbé ìdánwò tiẹ̀ sí ọwájú nù kì sàdánwò ìdánwò ni sóòsì eré ìwọ́tọ́ òbí ọlọ́run gbé ìdánwò yòókù wájú rẹ̀ ṣùgbọ́n ọmọ wà nábì yá mìíràn sọ̀lìhì ànábì ọlọ́run kọjá ní rí lọ́lọ́run ó sí kọ́lá rọ́bì àná yakunu ní gùlámù wàkọ́jú bàlágà nìyẹn lè kíbà ó ní rí ọlọ́run bó o ní ṣe wá rí ọ̀dọ́mọdékùnrin bí tó sì jẹ́ pé mo ti dàgbà wà múra àti àkìr ìyàwó mi gan àgàn ni kọ́lá kàdáàlì kàláhù yẹ fọ́ àlùmọ̀ ẹ̀yà ṣáá. ó ní ọlọ́ọ̀bà àlekè ọlá bí tiẹ̀ máa ti ń wù nù kí ló fẹ́ ṣe sí ẹnu náà lọ́mọ tó kiri àgbọn ọmọ àtìrí rẹ̀ yọ yanjú ẹ yanjú ẹ àgbà náà náà yanjú ẹ kọ́lá àyà onírè ọlọ́run fún mi ló mu àmì ni. àwọn àfáàní àmì wípé tójú bá ti dúró sára ìyàwó rẹ̀ bóun ni wọ́n ti mọ̀ odò torí bìsára ọ yàtọ̀ sí nǹkan gangan fún ní ìró ọ yàtọ̀ sí ìró òdùnà gangan ìró lẹ́yìn fún mi ma mọ á fẹ́ kí ìró ní òtún wá kí n tó ń bí ìró wá ni nígbà tójú bá ti dúró sára kí n wá tún àwọn aṣọ tó bá ti àdìbá ọkàn máa túgbò fáwọn èèyàn tó bá ní ojókòó jókòó ẹni tó bá ní ọmọ lọ àtọwọ́ àtọjú àtẹlẹ gbogbo ẹlọmọ fi ṣe wádìí kúrò rọ kẹsì yọrọ wáṣà bẹhẹbẹlẹ àṣẹ ìyè wálé ẹbẹ ká wà ọba rántí rẹ gbà kó sì so yẹn ládùn sí ó ṣe mọ́ fún anabi ibrahim alayhi salatu wasala lẹ́gbàá tí wọ́n ti dàgbà kí túmọ̀ pé mú mi ní òdodo ọkọ̀ kan sọ́dọ̀ ọlọ́ọ̀ ní any condition tó bá wà gbọ́dọ̀ jáde pẹ́kun bẹ́ẹ̀ ẹ̀ kọ́lọ̀ dákun kó dúró ti wá o kó já lè kó já lè dúró ti ọlọ́ọ̀bà àlùkẹ́ ọlá inshallah wàá so lecture wa lẹ́nu lọ́la pẹ̀lú ògbọ́n gẹ́gẹ́ bí ìṣèṣe wa lọ́dún twenty six ẹ̀ àwọn tí wọ́n fẹ́ join telegram tí wọ́n gbìyànjú àti join rẹ̀ ẹ̀ àti pé nọ́mbà rẹ̀ fún wa ní àná ẹ̀ tọ́lọ́mbá ní kí ètò mi ò tún jáde ní yàtọ̀ sílẹ̀ a máa rí lórí telegram tọ́lọ́n bá jẹ́ sáré ó péjì sí lórí facebook tí a máa ti lẹ́kì oríṣiríṣi síbẹ̀ inṣàlá látòrí telegram yẹn àbí whatsapp so àì á rí information yẹn ẹ̀ nọ́mbà tí wọ́n lò fún telegram náà ní ti whatsapp zero eight zero seven nine three four one eight two four zero eight zero seven nine three four one eight two four tọ́lọ́n kó dúró tiwa ìparí pátápátá.